ó lè kọjá náà ni. mo ti bẹ̀rẹ̀ ṣáàbọ̀ ṣubú Come and greet. Hello. Ṣé ojú ẹ̀ náà wẹ̀ nìkan náà rí? Iṣẹ́ Show your, show your face. Show your face now. Show your face now. Ṣé yọjú. Hello. The one cause post. ìyìn ògo ìyìn ògo ìyìn ògo yẹ jésù yìí o ẹ bá mi gbéga thank you father thank you lord thank you holy spirit thank you king of kings thank you lord of lords thank you eternal rock of thank you ayamada ayamọ ṣẹjẹ bí ṣẹjẹ àṣì thank you ọlọ́run ẹ ṣé olùgbàlà ẹ ṣé ẹlẹ́dàá ẹ ṣé àṣẹdá ẹ ṣé ọba lánàá ẹ ṣé ọba lẹni ẹ ṣé ọba títí ayérayé ẹ ṣé ọba mi awímáyé asọ̀rọ̀ mátàsí ẹ ṣé ògbèjàkẹrò oníjà ẹ ṣé àjàmájẹ̀bi ẹ ṣé lord there is nobody like you hmm. bá mi cross post ẹjọ tí wọ́n wá sórí platform ẹ bá mi ẹ bá mi share show yìí I have a message for ọmọ president ìlú wa àbúrò mi you say okay to the Auto mm, so fast ẹ jẹ́ bá mi share I have a message you know say tí àbá ní message àní sọpọ ní message. <laughs> dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ọlọ́run jẹ́ kọ́kọ́ dúpẹ́ ní ọwọ́ ọlọ́run tó máa ń bá mi sọ̀rọ̀ báwo lójú mi ṣe rí ra ojú mi fóònù dọ̀tí this phone is dirty I want to clean it. ètò ìfẹ́ fi nù aṣọ I want to clean excuse me. Um, ó dà pé ó dọ̀tí i want to clean the camera please hold on a minute for me sorry i think uh, yeah the camera is dirty but it's better now you can see that it's better ah ẹlẹ́dàá mi o mi ni mo fẹ́ change kínní now what is the problem mo kàn ń nojú ẹ̀ ni ó dẹ̀ change please shake uh, please number one, let me pray. You know, I can't do without prayer. tó bá jẹ́ nígbà èdè mùsùlùmí ní awúsùmílà àmì nàṣetà rajim bismillah rahman rahim but ní christianity i am a christian yeah heavenly father eternal rock of ages bala folashade say thank you i can't say enough of your thanks you are wonderful lord you are wonderful lord you are excellent lord you are beautiful lord nobody like you I thank you, Lord, for all the children you have given unto us, for me, to me. Thank you for everybody coming on my, my platform. Thank you for the messages you are sending, the one you say I should keep to myself, the one you are sending to the world. Father, receive my praise and thanks in Jesus' name. Thank you for the wonderful name. Thank you for where I found myself today. Thank you, Lord, for this day. Thank you for this hour. Thank you for everything you have done. Thank you for what you are going to do again. Father, receive our praise and thanks in Jesus' name. Daddy, please forgive. In whichever way we have sinned against you, or we are going to sin against you, Daddy, please have mercy upon us. Forgive us, O Lord, in the mighty name of Jesus. I cover myself, blood of Jesus, my daughter, blood of Jesus. No weapon fashioned against us shall prosper. I pray, Lord, for wisdom, knowledge, and understanding. Father, release it. And for the people we are about to speak to right now, I pray, Lord, that you prepare their heart, you prepare their ear. Lord, I pray, Lord, that this word shall be a light It shall be a solution. It will not destroy me. It will not destroy them. Father, take total control. Yes. When you send a message and they say, <laughs> Daddy, is you. Oh. It's not me. Oh. Baba she gone you. Olubala Ishe, I cover myself once again with blood of Jesus. I cover my children with blood of Jesus. All my we wishes all over the world. I can't thank all of you enough. For those people who are coming on the Mama platform to comment, good comment, God bless you. Almighty God, please bless them for me. Release your blessing upon me. Yes release your blessing upon them yes you Oh, ní pẹ̀lú àwọn tó máa ṣánkú bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tí ẹ ń pọ́n mi lé lórí pláfọ́ọ̀mù tèmi ẹ̀ ní ṣánkú èmi náà ò ní ṣánkú àwọn ọmọ mi ò ní ṣánkú àbúrò ní bá wa gbogbo àwọn tó fi wáré ní kọ̀ọ̀kan ní gbàgbà gbogbo àdúrà fún gbogbo wọn pátá porogodo ìdájọ́ tó lágbára jọ̀wọ́ rẹ lọ́wọ́ Ọlọ́run bá wa ṣèdájọ́ fún wọn ẹlẹ́dàá ṣẹ̀dá gbèjà wa jà ṣe ogun fún wa ogun tí ẹ ti ṣẹ́ kò ní gbérí mọ́ hmm. ẹni dáná ogun ẹni dáná ogun ní kọ̀ọ̀kan ní gbangba tí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi àwọn tó dáná ogun náà ogun máa gbé wọn mì àwọn tó dáná ogun ogun ò ní jẹ́ fún wọn mọ́ yéèrè àbá sakayaba lérèrè bó so kayaba ẹni bá fẹ́nu jẹ́ èmi Fọláṣadé èmi Bọ́lá Fọláṣadé ní ogun lórúkọ Jésù mo gbàdúrà fún àwọn ìdábẹ ogun tó jọjọ rí wọn lọ kó gbé wọn mì arán wa sí àwọn olóṣìṣọ láti gbà wọn lẹ àti láti sí àwọn olódodo láti gbé wọn sí gbèkùn yes èmi bọ́lá fọláṣadé tí mo fẹ́ lónìí kò ní sọ mi sí gbèkùn ẹni bá lóun máa bá mi jà torí tá a bá sọ tòótọ́ àwọn kan wà tó yẹ pé wọn ò ní fẹ́ gbọ́ tòótọ́ náà á dàbí pé ó tàn mọ́lẹ̀ síbi tá a fẹ́ jẹ́ pé òkùnkùn bò hmm, iná wá bí àwọn tó ní òkùnkùn náà àwọn afi ayé ni lára àwọn ni lára iná bí wọn ẹni bá bínú lórí èyí tí mo fẹ́ wí lónìí láti jẹ mí ní ìyà ọlọ́run jọ̀ọ́ ò mọ̀ pé mi ò lẹ́nì kankan yàtọ̀ sẹ́yìn ọlọ́run tó da ayé àti ọ̀run mi ò gbójúlé ewé àti egbò kankan mi ò lóríṣà tí mo ń forí balẹ̀ fún yàtọ̀ sẹ́yìn ọlọ́run alàyè mi ò lọ́ba kan tí mo máa ń pè bí òṣèyí tó da ayé àti ọ̀run tó ju ọba tó da gbogbo ọba tó ba ayé kan lè rí fín mi ò mà lẹ́nì kankan ju ẹ̀yin lọ tí máa ń pè lọ́sàn àti lóru láàárọ̀ àti o ní gbogbo ìgbà ẹnikẹ́ni tó bá fi àjùlọ wọn wọn bẹ́ẹ̀ ni àwọn èèyàn jù wá lọ ṣùgbọ́n ẹ ju àwọn gbogbo ènìyàn lọ ọlọ́run fàjùlọ wọn gbogbo ènìyàn tó wá lóun bá fi ìyà jẹ mí lórí ìtumọ̀fẹ́ lónìí ìyà òní jẹ mí kò ní jọ mọ́ mi bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà àwọn tí a fẹ́ bá sọ̀rọ̀ olú ajẹ́ kan gbọ́ jẹ́ kan gbà ọ̀rọ̀ gidi ni tó máa ṣe wọ́n láǹfààní nítorí pé wọn kò tiẹ̀ wá má kùn wọn láàbúrò bẹ́ẹ̀ ni wọn ò tiẹ̀ tó wọn wà fànámì bóyá physically biologically ṣùgbọ́n bẹ́ẹ̀ ni <laughs> hallelujah be unto your name once again hallelujah be unto your name gbogbo èèyàn ló máa ń bó lóríire ṣe gbogbo ènìyàn ló máa ń fẹ́ bá àwọn ènìyàn tó bá jẹ́ ènìyàn láyé àjàjà tó bá tẹ̀tù wá níwà tó dára mo gbàdúrà fún ọ̀rọ̀ tí mo fẹ́ wí olùwàjò rìn kọjá bí mo ti sọ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà mi ò sọ̀rọ̀ nítorí pé monetization wà níbẹ̀ o they disable my account many things wọ́n ṣe fún mi gbogbo àwọn tó fagbára káká wọ̀n mí àwọn tó fi agbára wọ̀n mí àwọn tó fi ìyà jẹ wá ọlọ́run ìdájọ́ tó tó àti tó yẹ olúwa fi ṣe fún wọn bẹ́ẹ̀ lórí kò ní í padà ọlọ́run gbàkóso thank you father because you answer prayer gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé mo súre fún wọn èyí ara ni ara ò ní ọmọ èyí ara ni ara ò ní ọmọ gbogbo ẹni gbógun tì ọ́ ọ̀run yóò bá wọn jà ọ̀run gbà ẹ́ lẹ̀ ogun ọ̀run gbà mí lẹ̀ ogun ó gbọmọ wa lọ́wọ́ lẹ̀ lọ́wọ́ ogun orílẹ̀-èdè wa ò ní bàjẹ́ ló mọ rí kò ní padà àtúnṣe tuntun Jésù ló wà wà mí. You are welcome to this platform. <laughs> Ah, ah. Oh, àwọn kan tiẹ̀ ṣàmì Ọlọ́run ló ní kí n tiẹ̀ wò báyìí. Eh, Folúṣọ́. Uh, Demokun, àbí? Demokun, God bless you. Ó ní good evening. may, He may. Only blood of Jesus. It is well. Orin yóò Please share. I have a message for, for number one, Abala Gabriel. Pẹ̀lẹ́, congratulations. Yesterday, when I have that confirm, uh, eh, and um, when I have that uh, message from the throne of God two days tẹ̀léra wọn tẹ̀léra wọn kò ń ṣe nísìnyí nìkan èèyàn ò ní máa awó òyìn èèyàn nítorí pé wọ́n sọ̀rọ̀ àwọn plan lẹ̀bọ̀ tí ṣe mọ̀ pé there is nobody I don't talk to anybody like calling people even lórí Facebook I don't mi ì tí ì pè yàtọ̀ sí àwọn ohun mo pè lónìí mo pẹ́ tí mo fẹ́ tó fẹ́ ṣe bíbẹ àwọn tó ṣe bíbẹ ẹni fún mi àbí NIN mo pè Canada mo pè bank torí mo fẹ́ ṣe nǹkan kan lórí account mi mo that's all I do there's no calling from distance or calling serious calling like that you know so and the Lord bíbélì sọ pé àṣẹ mi wà pẹ̀lú àwọn ènìyàn mímọ́ I want some things I don't ask for it and God reveal it to me okay uh, the Lord show me Agbala Gabriel ṣe mọ̀ pé mo sọ kó tó di pé mo jáde wá mi ìfẹ́ jáde for throughout this week let me just be let me just be sincere with you i want to come out on friday or saturday or sunday this week i just want i don't want to come out for a purpose for a reason you know um, i don't want to not that kò sọ̀rọ̀ ńlẹ̀ not that we don't see things to talk about but we don't just talk because we want to talk because our world is organic world. What's coming out from me, you understand me, It's a message that has a purpose to serve. Not just to open your mouth because people are open mouth or people, bloggers are coming out. Other people are outside also. They said this, they said that, okay? Huh. So a lot of people also, the woman maja, they did it because they have a lot of monetization on their account. You know, all my, all my account, there's no monetization on it. Not that because of that, that, do I mean, kò ṣòun ló jẹ́ kí discourage me okay because when you are working at times you make money at times you don't make money life is up and down so I know that definitely so the Lord revealed to me once again about um, Agbala um, Gabriel the trouble because I don't know why trouble the time of trouble like that and uh, the Lord revealed to me and I think ṣé ẹ̀kan tọ́lọ́run ti fi ọ̀rọ̀ ẹ̀wọ̀n mi nìyẹn because ìmí tí mi bá ti sọ bẹ́ẹ̀ yẹn tí mi èyí tí mo fẹ́ sọ yìí náà nísìnyí tó bá di Saturday àbí Sunday event lè ti take over situation kí another message message message ti wá and message yìí ó dẹ̀ lè help wa it may help our nation may help a lot of people a lot of people you understand me so I don't want to accumulate it because some may God forgive me I do see things at times I will wave it I see things about some people at times I wave it okay I won't say I won't talk about it I won't even say anything about it mo máa ń la gidi ànígbà mìíràn kẹ̀dẹ̀rẹ́ ọlọ́run á fẹ́ kó sọ because ó lè jẹ́ for safety ó lè jẹ́ for you know for God for people also to know that I'm with you that said for God people to know that the Lord is it with is with me you understand that God is a God of confirmation so you know about Agbala Gabriel I you know when I said I saw the uh, banner titi ẹ ó high ju ti ọ̀dà lọ àwọn level ẹ̀ I tell you a nílùú orílẹ̀-èdè ní Ìbàdàn yẹn mo rí pé bánà ẹ̀ ó lọ sókè gan ó ti yé bẹ́yẹn bánà ẹ̀ mo wá rí ní Ìbàdàn ó lọ sókè ní atmosphere Ìbàdàn yẹn ó lọ sókè gan despite a lot of people so a lot of evil fighting although kì í ṣe onìkan náà máa kọ́kọ́ fight so if anybody bá ń lọ síbi gan náà ó máa rí ogun lóríṣiríṣi we we can tell you so anyway now I have a message once again I say congratulations I said yesterday and today somebody uh, they said from a uh, governor of Ibadan she Seyi Makinde send a kinikan kinikan you know it may be even internal ṣì fẹ́ only ó lè you understand me so what I saw that's what I worry. rí tí so and I said I told you something till few days ago that I believe in forgiveness because it's biblical uh, I believe in forgiveness, but forgiving somebody also doesn't mean you forget the pains. You forgive somebody, it's not till you forget the pain because the pain may not go. What what people have caused that you are forgiving, the pain may not go forever. Okay? And if you are not forgiving also, it doesn't disturb the pain, doesn't heal the pain, doesn't increase decrease the pains. It can only increase the pain, you understand me? So I believe so much in forgiveness, all right? You are welcome to this platform. This message is for the <laughs> Hey, Seyi number my president Ilua. Uh, <laughs> you know what? This is going to be somehow, but I'm telling you, àlàáfíà ni o. Ó ti yé, àlàáfíà ni. Okay? if I say this and I àwọn uh, eh, baba uh, eh, baba you know the father of our, our president has a son let me put it this way our president has a son one of his son is Seyi Tinubu he's not the only one but the most popular now is Seyi Tinubu he's very popular all right the message is this on this uh, eh, tenure they have spent a year and some days now. And tomorrow is June 12. Less than an hour now, wọ́n máa mú 12, that's June 12, democracy, wọ́n pè democracy day. May those who have lost their life rest in perfect peace. May their soul rest in peace. May any blood not be shed on that day. May peace reign in our country. May the Lord create his fear into people's heart and let all our people fear the Lord. May may wickedness and evil be limits in our country. May the presence of God flow May the Spirit of God take over. May love graduate in our country. May people who are going to, and many people are going to listen now again, they shall receive this with love. So shall it be. The message is this. Kama fopa polo polo polo. In 2027, election, another election, or before the time, There's going to be maybe after next year now, maybe 2026 or 25. I think they start election. I mean, the campaign started a year. You know, the the, the campaign I think is about eight to one year, sha. Cooking penu. So, but before then, everybody will be arranging themselves. But the message is this: the spirit of God in me said, "Sheyi Tinubu should have a, his own team and he should work against his father. Seyi Tinubu should have his own team, have his own party, not team, have his own party. Àwọn èèyàn ti sá. <laughs> He should have his own party and work against his father party. You know, politics is not actually politics. In the field of politics, they do as if they fight like, you know, but politics is a politics like a game. Some people call it, uh, sorry to say, they call it, some people call it dirty game, but it's a game. And when you are gaming with somebody, it doesn't mean you can game with your father, you can game with your brother and sister, mother. You can play a game, you know. You can you can actually play a game. Doesn't mean that maybe you wish that person bad or you wish the person good. You understand me? You understand me? But the moment, I'm just saying this for people who don't understand I don't want, I'm not here to break down because I don't know much about politics. But if I want to know and I want God to speak through me to break it down, He will teach me, but I never pray for it. But they said Seyi should have his own party. You know, in that party, it's going to be youth throughout. It's going to be what? Youth throughout. You know, is that because, um, you know, is the president, currently now is a son of president of a nation. And we have a lot of them who have left the power that they have children to. Some of them don't want their children to join politics. Okay? Because um, what politics normally turn to, like in in our country, like it's like uh, deadly, something like that. Politics is deadly in our country, even some country also, civilized country, but I don't want to talk about other country. I want to talk about my country. Because um, our country, they stomach some things at times. Some people don't stomach things. So they see one little thing you do, they see like a, you know, when the people, anyway, sha, question to come How people feel doesn't matter. <laughs> ọ̀rọ̀ yẹn kò ní ìtumọ̀ àbí kò ní ìtumọ̀ àbí kò ní ìtumọ̀. ìgbà míì mi ìṣe mọ̀ gbà mí báyìí mi ò mọ bí kámẹ́rà ṣe máa ṣe gbà mí báyìí ó máa ṣe tèmi ní títóbi gbà mí ó máa ṣe ní fẹ́lẹ́fẹ́lẹ́ láì pé tèmi fẹ́lẹ́ sí i àbútíkì. It's not for evil. and I don't want daddy to be afraid and I don't want daddy to be scared I don't want aya daddy at our police. I don't want that I want the you know now all the people Seyi this is the message for you. Hello, máa sọ pé I hope everything is well it is well Have your own party. Anyway, do you know wọ́n lè ránṣẹ́ sí ènìyàn kó má gbọ́ ọ. Wọ́n dẹ̀ lè sọ fún yàn kó gbọ́ ọ. Àwọn èèyàn ń sá máa wí pé obìnrin yìí are you sure she's okay? I'm very okay o. Oh form your own party. It's another politics. That is. Nígbà tó bá di two thousand and twenty-seven yẹn, tó bá máa fẹ́ bẹ̀rẹ̀ fún campaign You form it now. A lot of president, eh, àwọn uh, ex-governor, ex-president, SSS, gbogbo wọn tán They can, they can join. And some youths, basically, àwọn tó máa pọ̀ jù are going to be youths. and it's not going to be let me tell you téèyàn bá bẹ̀rẹ̀ nǹkan tó bá bẹ̀rẹ̀ program kan tó bá bẹ̀rẹ̀ nǹkan kan you cannot take it from them why are you flagging me okay people you don't want me to talk why are you flagging these few people that is here don't flag what you are don't flag don't flag i'm serious i'm laughing ṣé èmi ni àmọ́ sọ pé a fẹ́ fọ́ọ̀mù Auto Bola ń sìn mo fẹ́ fọ́ọ̀mù kankan ṣé mo sọ bẹ́ẹ̀ ẹ̀yin farabalẹ̀ form your party there is no kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó bá di ìgbà yẹn if your party is not APC you can campaign against President Bola Ahmed Tinubu it doesn't matter. àwọn obìnrin náà ẹni tí wọ́n rán mi sí nìyẹn I don't want to talk about obìnrin. ẹ má gbàgbé pé mo sọ̀rọ̀ Àgbàlá Gabriel ní tó bá ti ń ṣe tí ò bá da tó ń complain pa ẹ̀ bíi ṣe bíi bowls gbá àwọn èèyàn létí máa nà àwọn èèyàn ṣeré má ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọdé òkè èèyàn kì í mọ̀ ń wọ̀ wọ̀ wá èèyàn kì í wà láyé kó mọ gbogbo ìwà wù kò sí ó ti yé but um, mistake tó bá ti ṣe irú ojoojúmọ́ bá ṣe wà ń sìn àwọn mistake tá a ṣe ní ìjọ́ kìíní àná a lè má lè ṣe mọ́ lénìí àti ṣe lánàá àti ṣe mọ́ lénìí yín tí mo fẹ́ sọ ǹjẹ́ anybody ti ṣe rí nàìjíríà ǹjẹ́ pátì kọ̀ọ̀kan tí ẹnì kọ̀ọ̀kan ti ṣe rí for a son oh sorry inú bíbélì nìkan ló ti ṣẹlẹ̀ <laughs> bọ̀dí tinú bíbélì yẹn yàtọ̀ kì í ṣe pé bóyá wọ́n fẹ́ lé kì í ṣe pé ìsìn wọ́n fẹ́ gbàjọba wọ́n fẹ́ ṣe kú wọ́n fẹ́ lé wọn kó lórí àlefa he just want to have his party because ṣe mọ̀ pé party ti àwọn dádì wọn ń lò yẹn they are many àwọn àgbàlagbà ló dá sílẹ̀ àwọn àgbàlagbà tó dẹ̀ dá sílẹ̀ yìí wọn ò lè gbà pé kẹ́nìbọ̀dì ọmọ kékeré kan gbà kankan tó jẹ́ tiwọn lọ́wọ́ wọn àwọn tó bá dìídì fi sílẹ̀ àwọn tó bá dẹ̀ fẹ́ fi sílẹ̀ náà àwọn tó tún jẹ́ àgbàlagbà ń bẹ̀ náà máa ní máa ah, àwa náà ń lọ́mọ o àwa náà ní kinní kan ó lè ṣe dá pé àwọn ẹlòmíì máa ń wè pé àwọn nǹkan míì táwọn èèyàn bá ṣe wọn máa bí nípe bóyá ṣe ló ń ra ìdùn wọn so it's just a message from the throne of God seriously pure youth kò sí He can wọ́n lè campaign against party bàbá wọn. for future purpose. and for the greatness of our country. another party àwọn mẹ́sẹ̀gì tí n bá ti ń give yìí kò ń ṣe style ẹ̀ máa ma fi ránṣẹ́ o èmi náà máa tag account mi tó bá ti di next week èmi náà máa mú nọ́mbà sílẹ̀ tí àwọn èèyàn máa pè wọlé sórí platform tí wọ́n bá dẹ̀ gbé wá sórí platform tí mi bá ṣe love as like sí àbí tí mi ò bá kọ bóyá ó ń ṣe birthday because we don't really know people who are doing birthday and many people náà wọn ò ṣe birthday sí. Si wọn kọ happy birthday sọ bá platform wọn àwọn kan máa fẹ́ ká máa gbé wọn ká máa gbé wọn wọn ò gbé wa so ẹjọ́ ẹ ti tó bá ti fẹ́ kí n gbé ẹ máa gbé mi torí mi ṣe wà yìí tí mo ti gbé ó ti rẹ̀ mí i'm tired i don't just mi lè di kẹ́tẹ́kẹ́tẹ́ mi ṣe wà yìí. form it o má fọ má kọ ohun ọlọ́run má your own I heard that àwọn ẹlòmíì bàbá wọn máa lówó náà wọn ní company àwọn náà ní títí wọn ẹlòmíì à ní party for because àwọn àgbàlagbà pọ̀ ní party ti APC nc wọn dẹ̀ anybody ò lè gbà kẹ́ anybody just I don't want to break it I don't want to talk much register your party now. ó yẹ àbí kò yẹ tẹ bá invest síbi tí ò ṣe fake ẹ invest síbi tí tẹ bá invest sí fake ẹ invest síbi tí ò ṣe fake náà a mọ̀ pé yín tí ò bá ń ṣe fake máa ń wá expensive. Hmm. it is well mi ìfẹ́ sọ̀rọ̀ púpọ̀ because àwọn tó máa ń wò mí kò ṣẹlẹ̀ rí o ní tí mo sọ yìí kò ṣẹlẹ̀ rí ní inú politics o kí it's not that they be looking for the dead wọ́n máa wá ikú ara wọn kò tí o it's the politics. Go with your group, your mates. kí ọlọ́run àwọn pẹ́sìdẹ̀ àwọn tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ náà àwọn tó sì máa máa jẹ lọ lórílẹ̀‐èdè nàìjíríà kọ́lọ́run kó ràn wọ́n lọ́wọ́ kó ràn wá náà lọ́wọ́ kọ́lọ́run mú ìyà kúrò ní orílẹ̀‐èdè nàìjíríà kó sì mú ìyà kúrò nínú ayé tiwa náà bẹ́ẹ̀ ló máa rí kò ní ìpadà thank you father because you always answer prayer i don't talk much. and I don't break it down too much because, yes, a word is enough for the wise. Have a wonderful day. Night rest.